all right my people for today's video i go dey wash out together with una all right my people make we go watch the video to see wetin really dey happen for inside the video my people. ṣìtá fẹ́ gbé wọnú lẹ́sàn náà lélẹ̀ mi ò rí ọ̀rọ̀ yẹn rò mi ò dẹ̀ fẹ́ gbé ọ̀rọ̀ yẹn bìkan máa bísí láti ọ̀la lọ mo kàn ní kíkọ chipu is in ni kí ló dé tí gbogbo ẹ̀yin tẹ́ ń pera yín gbogbo yín náà lẹ ti bímọ ẹ dẹ̀ ti níyàwó ẹ wá mú àwọn àgbàlagbà ẹ tiẹ̀ tún bàbá lè wá ń sọ̀rọ̀ sí mo wo kọ́mẹ̀tì àwọn èèyàn lóríṣiríṣi èèyàn kan ní ẹni báyìí ò bú bàbá ó ṣèrònú ẹ̀ ní sọ lè bá bàbá ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká máa fi orí pípé máa fi kọ́mẹ̀ntì ẹ má ti torí pa kan akọ̀tí wò pé ẹni tó wà nù kíní yóò kúkú kò kúkú lè jáde kò lè jáde látòrí fóònù kó gbá létí we just talk anyhow ah wọn kọ́ èmi bẹ́ẹ̀ o èmi máa ń sọ fún yín tí bá máa báyàn pò máa bá ẹgbẹ́ mi pò ó jù mí lọ díẹ̀ tó bá ti ń di pé yàn gba twenty years lọ́wọ́ mi tí bá máa sọ̀rọ̀ gan mo gbọ́dọ̀ fi ọ̀wọ̀ sí i mo wá rí àwọn kọ́mẹ́ntì oníkálukú ẹ̀ ń jáde oníkálukú kan ń sọ tiẹ̀ ẹ̀ kò rí bàbá fín o ṣé bó ṣe lè bá bàbá tiẹ̀ sọ̀rọ̀ nìyẹn kò rí bàbá fín wọ́n dẹ̀ ń pe bàbá lórúkọ àwọn tó hàn tó gbẹ́ di bàbá máa bá ń jí yẹn ẹ̀ imagine ṣé nìkan ni mo fi ń sọ kínní ni pé mi ìfẹ́ kó di iṣu àtàyàn yẹn kó tún jump sí tèmi ni mi ìbá máa dárúkọ and every ẹ̀yin tẹ́ bá wà lórí kínní tẹ́ ń tẹ̀lé kínní yìí ẹ máa ti mọ àwọn tí mò ń bá wí. àmọ́ bóyá ẹ fẹ́ ká ṣòṣèlú àmọ́ bóyá ẹ fẹ́ ká ṣe ẹ ẹ ẹ kí náà pé ká exit kó onu Yorùbá nation wọ́n ti tún gbé system referendum dé gbogbo ẹ̀ tẹ́ bá lọ ń join ní system referendum yẹn ń tọ́ra yín jẹ Yorùbá nation la fẹ́ ẹ keep off from anybody ṣe rántí pé mo ti jáde fáwọn yorùbá kinní tó pera wọn mo ti gbàgbé orúkọ wọn o yorùbá kinní kan tó pera wọn òdùdúwà kinní kan tó tún gbé referendum dé we don't need referendum ẹ kó sì lọ ẹ má confuse àwọn yorùbá ibi tẹ́ bá ti mọ̀ yí pé olóṣèlú ti ń wọnú kinní wọ́n ti ń play game fún wa gbogbo tactics wọn lè mímọ́ ó ní tèmi pé tí bá dá jókòó báyìí tí bá jókòó ń bá lọ mi àbí mo jókòó ń dùn mí mi màá ronú tí bá wà nù mọ́tò mò ń ro orí. òkè wọ́n ń gbé referendum fún yín sìn a dẹ̀ ti sign petition ipa afẹ́ exit five million petition wọn ò tí ì jẹ́ kí petition land wọ́n tún wá ń gbé referendum wá fún yín àwọn kan ti tún lọ ń join referendum yẹn ẹ̀rí kìíní ẹ̀ sì wọ́n ti gbé sórí telegram àbí whatever tó wà tó bá ti send ẹ̀ sí yẹn ẹ má join o fake ni wọ́n wọ́n fẹ́ fi kìíní yẹn wọ́n fẹ́ fi satellite wọ́n fẹ́ fi gbé wa kúrò lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n fẹ́ fi gbá wa sẹ́gbẹ̀ẹ́ náà wàá wò pé ẹ̀ referendum yẹn ẹ ká wò ó ẹ ẹni tó bá ti bá yín referendum ẹ gbé ṣépè ni all we want is Yorùbá nation afẹ́ exit ni àfẹ́ referendum referendum ẹ̀ tẹ́ bá ń gbọ́ Sàká ṣe kí ni Sàká máa ń jẹ wọ́n fẹ́ gbé yín mọ́ra jẹ́rí èmi tí èèyàn ò bá ṣẹ̀ mí èmi ò ṣàdédé búyàn mi ò dẹ̀ fẹ́ràn kí n máa búyàn but ṣẹ́rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn ni pé this so gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin agitator àti obìnrin ẹni tó níyàwó tókùndọ́kọ̀ ńlé oní bàbá ẹ̀yin ọkùnrin náà ẹníyàwó ńlé ẹní bàbá ẹní ìyá bàbá oní bàbá ti bá jẹ́ akíntóyè oní gbogbo ẹni tuntun wá sọ di ká ẹni pé yóò bó ṣe gbìjà mo sọ́njọ́ sí mo ní mo fẹ́ back up akànní ààrẹ tí mi ìbá ṣe mọ́ ẹlòmíà ṣe o bọ̀tù nǹkan tó máa mú ẹ̀tẹ́ bá ọ̀dọ́ èmi yìí èmi ò ní ṣe é anybody leba, emi mo yara iye ara tèmi mo dẹ̀ mọ ibi tó ti bí mi lọ́mọ mo mọ ìlú tó ti bí mi mo mọ bàbá tó bí mi mo de mo bó ṣe ni respect tó nílùú bàbá tó bí èmi lọ́mọ but àwádìí tí bàbá Bánjí Akíntóyè bá ṣe anything emi tún sọ mo dẹ̀ ń baba mọ́ bàbá Bánjí Akíntóyè tí bàbá yẹn bá ṣe anything tó bá dé àbí tí bàbá yẹn bá kówó jẹ òpẹ́ ẹnu yálà ya nobody you guys just need to keep quiet ẹ keep ẹnu ẹ shut up ẹ shut up stinking mouth yín kẹ́yìn máa bá àgbàlagbà sọ̀rọ̀ gbogbo yín nǹkan tí mo fẹ́ sọ sí ni pé ta nínú ẹ̀yin tẹ́ ń bú bàbá yìí tẹ́ ń sọ̀kò ta ni bàbá ẹ̀ nínú yín tó jáde tí bàbá ò tí kú bàbá tèmi ti kú bàbá ta ni ò tí kú nínú yín tó dẹ̀ jáde pé mo fẹ́ tẹ̀ ní òṣèlú nínú gbogbo almost eh, eighteen or twenty million yorùbá tó la ní bàbá professor banji adeniran abraham banji akitoye. àti bàbá adeniran nìkan náà jáde followed by eh, eh, eh, Chief Sunday Igboho ìyàwó onítìrí tó tún jáde ẹ̀yin Yorùbá yìí náà ẹ ti tún sọ̀rọ̀ ẹ ṣe rí èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí ìtọ́ ẹ̀ mo ṣe pera mi ní gídá dúró ẹ bèrè gbogbo àwọn ìyá yẹn onítìrí mi ìpè wọn rí mi mi mi láìkí máa kí sí às bàbá gan mi ìpè bàbá bá ń jí mi ìbá wọn sọ̀rọ̀ rí mo ti pè ọ́ lẹ́ẹ̀mejì náà gba mi ìbá wọn sọ̀rọ̀ rí kì í ṣe pé bóyá bàbá yẹn ń sọ̀rọ̀ sí àwa lẹ́nu bọ̀ ẹ jẹ́ kí orí wa pé why are we behaving like àwa ń ṣe bí ẹgbẹ́ kò tiẹ̀ wá sẹ́kọ̀ọ́ mọ́ nísìn wọ́n sọ pé àwọn ọmọ pandemic àwọn ọmọ ọ̀sìn ni ò dá àwọn àgbàlagbà náà ti ya wèrè nígbà tí ọmọ twenty years bá ń sọ̀rọ̀ ẹni ọmọ twenty five years tó ń sọ̀rọ̀ ẹni àtàwọn sọ pé ah, àwọn ọmọ ọ̀sìn wọ́n ti báyé jẹ́ èyí tẹ́ ẹ wá jẹ́ forty forty five fifty ẹ wá ń bá àgbàlagbà sọ̀rọ̀ can you talk to your dad like that that is just my question any one of you èmi sì sọ lẹ́ni tí bàbá Bánjí bá kó tọ́wá ní bàbá Bánjí gbé twenty million jẹ pẹ̀lú wàhálà tí bàbá yẹn ṣe màá já yín sí nǹkan kan gbogbo ìgbà tí chief olóyè Sunday Igboho tó fi wà nínú jèlè ọ̀kadà ni bàbá yìí máa ń gùn ọ̀kadà ni bàbá yìí ń gùn àti bàbá Adéníran náà fi lọ́n wa àwọn àgbàlagbà tó bá ṣubú ńkọ́ àwa gbọ́ pé wọ́n ní àwọn àwọn gúrùpù kan ra mọ́tò fún bàbá wọn náà kan tún complain èmi ò mẹ́ni tó complain o ah but ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀rù yín tó bà wàláì ẹ̀rù yín tó bà ẹ jọ ìyá mi prince wàláì ẹ kàn tèmi out kúrò nínú wọn èmi ò ní báyàn ṣerú ẹ̀ mi ẹgbẹ́ mi ni máa bú ọ̀run tí máa bọ́ta tí máa máa bú ẹgbẹ́ bàbá mi máa bọ́ta máa máa bú ẹgbẹ́ bàbá tó tó tó bí bàbá mi ẹ wá ní bàbá gbowó kan kò gbowó kan bàbá ṣe kinní kan kò ṣe kinní kan bàbá ta ni nínú yín tó lè jáde tó lè bá ṣiṣẹ́ kẹ̀dẹ̀ má tọ́jú ẹ̀ ṣé ilé lẹ gbà fún bàbá bàbá yìí sá nítorí pé ó ń gbìjà pé Yorùbá lè kúrò nínú oko ẹrú wọ́n fẹ́ pa bàbá yìí bàbá yìí sá ó sá lọ Kútọ̀nù ẹ̀dẹ̀ tún ní onílá mi ì fẹ́ mọ̀ nǹkan tí bàbá yẹn ṣe ẹni tó bá ti mọ̀ pé ò ní bad comment lórí bíi don't even comment tó bá comment máa gbé ẹṣẹ́ pè ní ẹni tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ tí mò ń sọ yẹn tó bá jòun náà lè bú bàbá ẹ̀ ẹ̀hẹ́n comment kò sọ̀rọ̀ tí ò dáa bó tó bá ti mọ̀ yín pé bàbá yẹn tó bàbá bàbá ẹ àbí bàbá ẹ ó yẹ kẹ́ fún bàbá yẹn ní respect ni where are we going ìlú ń polúkúrú musu wọ́n ń já àwọn fúlàní káàkiri káàkiri ìgbèríko gbèríko bàbá yìí sá jáde nílùú ń torọ́pẹ́ ifá ó lọ dúró nbì kan ṣé bó tó kówó yín jẹ ni wọ́n wọlé ti gọ́vnà lẹ́mí ẹ̀ ń kó sókè yẹn ìyẹn lẹ ṣì rí tẹ́ bá fi mọ̀ pé ẹ̀ níjọba nìyẹn so anybody tó bá ń sọ̀rọ̀ referendum please ẹ keep ẹnu yín tó ń rùn yẹn ẹ lọ fọnu ẹ keep stinking mouth yín yẹn stop talking about referendum that it is not what we want all we want is Yoruba nation we are exiting from Nigeria èdè wa ò papọ̀ ìwà wa ò papọ̀ àṣà wa ò papọ̀ must we be together ṣé must ni ká wà together ni àṣèdè ah, kan náà àníwà ah, kan náà a níṣẹ̀ṣe kan náà ẹ̀sìn wo papọ̀ ẹ̀sìn tá à ń ṣe lẹ̀ Yorùbá mọ́ if anybody like kàn pè wá lẹ́lẹ́bọ̀ àti gbọ́ káwá ti dọ́run Ọlọ́run ló máa ṣèdájọ́ oníkálukú nítorí o ò ní ìdájọ́ mi lọ́wọ́ àáfàá kankan kò ní ìdájọ́ mi lọ́wọ́ wòlíì kankan ò ní ìdájọ́ mi lọ́wọ́ bẹ́ẹ̀ ni babaláwo ò ní ìdájọ́ èmi Ààrẹ Almaroof lọ́wọ́ gbogbo ìdájọ́ ọwọ́ Ọlọ́run ọba lókè ló wà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dájọ́ láyé yìí tó ń jọ́jẹ́ anybody ọwọ́ ọlọ́run ọba lókè ló wà tẹ́ ẹ bá lówó ẹ fi ṣe oore nítorí pé àmọ́ bóyá máa jí làárọ̀ la ẹ wá mú bàbá Bánjí bàbá yẹn náà lẹ wá sọ dígbà kúlẹ̀ èmi ò mọ́rú èmi ò mọ́rú irú Yorùbá nation tá a fẹ́ ṣe o ẹ má bínú ẹ̀yin èèyàn o tó bá ti di pé bàbá yẹn òun làwọn ọmọ gbogbo wọn fẹ́ mú káàkiri gbogbo àgàgà àwọn tó wà ní London káàkiri yẹn ah wọ́n bàjẹ́ ẹni pé mi ìdárúkọ if you come for me i will come for you èmi náà ò lójú tì àtijọ́ di ságà bọ́ ẹ jẹ́ ká rorí pé gbogbo ala ní bàbá bàbá gba kinní kan ó gba one point kinní kan ó gba ṣé tí bàbá bá gba five million kan ṣé bàbá yẹn ò tó bẹ́ẹ̀ ni ṣé ẹ ra Mercedes Benz fún bàbá ni ṣé sí class náà gbé fún bàbá yẹn ni ìdí bàbá yẹn ń lò gan bí àwọn olówó tá a ní tó bá ní kọ́ máa fún bàbá yẹn ní one one million ní oṣooṣù bàbá yẹn ò kéré sí owó yẹn ò pọ̀jù fún bàbá yẹn láti gbà ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀yin tí wàá gbàgbé páwọn kan náà ń dẹ bàbá pé kí bàbá máa gbowó wọ́n fi ń dí àwọn nǹkan kan ni tí bàbá Bánjí fẹ́ ná one million lóṣù ni àgbàlagbà kí ni bàbá tún fẹ́ ṣe ṣé àwọn náà fẹ́ fi fẹ́ ni mo kàn ń béèrè lọ́wọ́ yín ni o aṣọ náà fẹ́ rà bàbá fẹ́ ra gúúsì wọn fẹ́ kó góòlù sọ́nù ẹ́ àbí bàbá fẹ́ ra Gucci bag wọ́n fẹ́ ra Gucci shoe bíi ti àwa báyìí wọ́n fẹ́ ra Ronaldo wọ́n fẹ́ ra Ronaldo Prado wọ́n fẹ́ ra sọ́wọ́ ẹ́ ṣé nǹkan tí bàbá fẹ́ rà ni because I don't understand mi understand why tó yẹ pé ẹ kàn ń gbé nǹkan ẹ tiẹ̀ ní respect mọ́ anybody nínú yín kò tiẹ̀ sí pé àgbàlagbà mọ́ ẹ bá ti wá dí ẹ bá ti bọ́ sórí nẹ́ẹ̀tì báyìí ẹ kàn máa sọ̀rọ̀ ẹ kàn máa sọ̀rọ̀ ságbàlagbà ah ọmọ Yorùbá èmi ò lérò pàtì àti ìṣetán ẹ má bínú pé mo pèdè yẹn ó wù mí ká lọ o bọ̀ mi ìlérò pa tí ṣetán mi ìlérò pa tí ṣetán torí gbogbo ọpọlọ àwọn Yorùbá wa nínú olóṣèlú wọ́n ti kó ọpọlọ wọn sínú kòtò they can never listen to you and they will never listen they will never listen to you which i know pé wọn ò ní gbọ́ wọ́n fẹ́ ṣe election àwọn ò fẹ́ kọ́ ṣe election àwọn àwọn dìndìnrín kan tó wá lọ wọ́n tún lọ ń jọ ní ìkọ́jọ́pé ní referendum ẹ stop sọ bẹ́ẹ̀ ẹ stop ṣe bẹ́ẹ̀ there is nothing like referendum anymore yorùbá nation nǹkan tá a fẹ́ nìyẹn kí ló jẹ́ referendum ẹ ẹ̀rọ rí wọ́n ti tún fẹ́ lo tactics olóṣèlú wọ́n ti tún fẹ́ lo divide and rules wọ́n ti fẹ́ lò fún wa kí ló dé tàbá wí tán táàrẹ bá sọ̀rọ̀ wọn rẹ̀ ń sọ ẹjọ́ torí ọlọ́ ẹ̀yìn èèyàn kò sí nǹkan tó jọ mọ́ referendum kankan o yorùbá nation la fẹ́ o níbi tá a bá dé yìí ọmọ yorùbá tó bá tún lọ join referendum èpè máa pa ni nítorí pé a ti sign petition five million láti exit from Nigeria tẹ́ ẹ bá mọ̀ àwa ìwọ̀nba ìwé tàwa ká àwa máa fi sọ̀rọ̀ fún yín tẹ́ ẹ bá mọ̀ wọ́n ti ríbi tá a gbé ìyẹn dé wọ́n wá fẹ́ fi referendum wọ́n fẹ́ fi kíkì petition wa kúrò and you guys just keep quiet ẹ dẹ̀ tún join wọ́n sẹ́ni kíní ẹ̀ sí mi mo rí mo ti tún rí four hundred and something tó join àná náà bẹ̀rẹ̀ o ẹ jẹ́ kí orí yí pé èyí tẹ̀ ń wò wá. fadipẹ wàhálà ẹrú orí sọ̀rọ̀ tí mo ń sọ o mi ò sọ pé mo dáa ju o mi ò dẹ̀ sọ pé mo gbọ́n ju o bọ́sẹ̀ rí ìròrí tèmi ìròrí tèmi ó yàtọ̀ sí gbogbo àwọn tó ń ṣe kínní yẹn bí nǹkan jáde pé mo fẹ́ ṣẹ́ni tó bá jẹ́ èèyàn twenty ló wò tó bá ti di ẹ bẹ́ẹ̀ ṣe ń wo yìí tó bá ti di ọ̀la àbálẹ̀ ẹ̀jú ẹ̀jú kẹjẹ kan gbọ́ mi there's nothing like referendum my end is short yìí sìn referendum kò sí nǹkan tó jọ Yorùbá nation is all we want referendum yẹn wọ́n ti tún ti òṣèlú bọ̀ wọ́n ti fẹ́ máa ti òṣèlú bọ̀ àwa tí a fẹ́ ṣe refi ta fẹ́ ṣe Yorùbá nation tá à ń lọ kóòtù wọn ò rí tiwa sign bọ̀ àwọn oní referendum wọ́n ti gbé kinní wọn wọlé wọ́n dẹ̀ ti ń sọ fún ọ pé wọ́n ń gbà wọlé kí ló ń ṣe yorùbá. kí ló ń ṣe yorùbá. yes ọ̀túnba we are not ready i'm telling you àti ready all this two stupid social media shit tá à ń ṣe yẹn that is not the way tá a ṣe fẹ́ gba ìlú mò ń everybody ń bìlí pé nítorí oníkálukú ní fáǹsì ẹ̀ lóòótọ́ anybody lè bọ́ bí wọ́n àwọn tẹ́ ń wò mí sí ẹ tún lè bọ́ sí péjì wọn lọ́la sí kọ́ máa sọ kọ́ máa bú mi bẹ́ẹ̀ i don't care but èmi èmi o èmi èmi gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò yìí gbogbo ara yorùbá nation lèmi fara sí kò sẹ́ni tó lè fún èmi lówó torí mi nídìí no nobody ìwọ̀nba tí mò ń rí kódà kó jẹ́ one naira one dollar ni mò ń mèkì léèdè tí ọmọ àtàwọn ìyàwó mi bá àti ìyàwó mi bá ti jẹun àtàwọn ọmọ mi alihamdulilayi kò sí nǹkan tí mo fẹ́ tọ́lọ́hún tí ì ṣe fún mi ó kàn jura wọn lọ ní àìmọye tọ́lọ́hún ti ṣe fún jù mí lọ bọ̀ ìwọ̀nba tọ́lọ́hún ra fẹ́mi yìí ó pè mí mi ì sáré ju kẹ̀kẹ́ lọ mi ì sáré jẹnu lọ mi ì dẹ̀ sáré ju kádàrá mi lọ bọ̀ kí ló wá dé tó yẹ pé èèyàn ọmọ Yorùbá ẹni ká ṣe nǹkan àgbàlagbà àfìgbà kan sọ̀rọ̀ gbogbo àwọn fáàsì mi wọ́n ní èmi èmi mo ní kọ́ máa bọ̀bọ̀ àmọ́ ọkọ̀ sá lọ ṣé mi kí àpé fáàsì kan sá lọ ni nígbà tí mi gbowó ń bèè àwọn tá à ń do òdodo you will never follow us I swear to God ẹni tó ń sọ òdodo gbogbo ẹ̀yin pípù yẹn ẹ̀ ní tẹ̀lé wọn but àwọn tó ń pa irọ́ yẹn tó máa jókòó báyìí wọ́n á dẹ̀ kúkú irọ́ yẹn irọ́ yẹn á dẹ̀ strong wọ́n á dẹ̀ múlò dídí wọ́n á dẹ̀ tẹ̀bà sí wọ́n á fún yín ní gbẹ̀gìrì wọ́n á bu ẹ̀fọ́ sí wọ́n á fẹ́ràn sí ẹ̀ dẹ̀ máa jẹ́ ẹ̀ dẹ̀ máa gbé mi bẹ́ẹ̀ that is not the way ẹni tó bá fẹ́ kó gbọ́ there is nothing like referendum that is what